ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà níbikíbi tẹ́ wà ní orílẹ̀-èdè wa èmi tí mò ń bá yín sọ̀rọ̀ mo máa ń jẹ́ Salimon Karimu tí ń mójútó àwọn iléèwé kéréje-kéréje ní gbogbo Benin tí mo sì ń jẹ́ ọ̀kan nínú àwọn tí ń bá ọ̀gá ìlú ṣiṣẹ́ láti bí ọdún méjì ìjọba ìlú wa ó ń ṣiṣẹ́ takuntakun sí ètò ẹ̀kọ́ Benin tí ó fi lọ síwájú iṣẹ́ takuntakun náà ó mú wa débi wípé ìgbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ a rí wípé àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ ó dín púpọ̀ ní ìlú wa ó dín tó ń gbé ìgbà tá a ṣírò ẹ̀ ó lọ bíi ẹgbẹ̀rún méjìlá ó tún lé tí ò ní yàrá tí tí tó dé yàrá tí ò ní olùkọ́ ìjọba wa gbìyànjú ó ní pé lọ́dún kọ̀ọ̀kan òun ó sì máa gba àwọn olùkọ́ ẹgbẹ̀rún mẹ́ta mẹ́ta ó lé títí òun fi kájú gbogbo ẹ̀ láti bí ọdún méjì sí òní ìjọba ìlú wa a ti gba àwọn olùkọ́ sí àwọn ilé ẹ̀kọ́ wa tó ti lé ní ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ ó tún lé díẹ̀ kó tó di wípé ìjọba tẹ̀ gba wọn eléyìí sí inú iṣẹ́ wọn gbàtà wa náà rí i pé àwọn olùkọ́ náà bí wọ́n ti dín tòní àwọn ọmọ wa wọn ò ní lè rí ẹ̀kọ́ tó péye àwa náà a ṣàṣàrò a wo àwọn yàrá ẹ̀kọ́ kọ̀ọ̀kan iye àwọn ọmọ tó wà ń bẹ̀ tí àwọn olùkọ́ náà ń bá ṣiṣẹ́ a sì wá ṣàkíyèsí wípé àwọn yàrá mi wà tó jẹ́ wípé olùkọ́ wà ń bẹ̀ àmọ́ àwọn ọmọ tí ó mọ kọ́lẹ́kọ̀ọ́ náà wọn ò pọ̀ tó iye tí wọ́n gbọ́dọ̀ jẹ́ adé yàrá mi tí a bá olùkọ́ kan pẹ̀lú àwọn ọmọ ilé ẹ̀kọ́ mẹ́fà adébòmí a rí àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọn ò ju mẹ́wàá lọ a ṣa gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ ìgbà tá a ṣa gbogbo wọn pọ̀ tá a pa àwọn yàrá náà pọ̀ a rí wípé àwọn olùkọ́ tá tún lè múlò síbò míì wọn ò kéré àwọn tá a rí yọ jáde ńbẹ̀ wọ́n tún lé ní ẹgbẹ̀rún mẹ́ta àlọ́ tá a bá pa ẹgbẹ̀rún mẹ́ta àkọ́kọ́ pọ̀ pẹ̀lú ti èkejì àti dé ẹgbẹ̀rún mẹ́fà ìyẹn jẹ́ wípé láàrin ọdún méjì àwọn ibi tó dí sí tẹ́lẹ̀ iye tí ò pé tẹ́lẹ̀ tá a pè ní ẹgbẹ̀rún méjìlá ni àti pín sí méjì ẹ̀yin náà rí wípé ìjọba ó gbìyànjú ìgbìyànjú náà yóò tún mọ tẹ̀síwájú títí gbogbo ẹ̀ yóò fi lójú a ní wípé yàrá pàápàá àti kẹ́kọ̀ọ́ ò tólẹ̀ fáwọn ọmọ náà èyí tá a rí ńgbà náà tá a bá sílẹ̀ a rí wípé yàrá tó dín díẹ̀ ló dín ní ẹgbẹ̀rún ọ̀nà mẹ́wàá ìjọba wa ṣètò ń pé ní fún ọdún márùn-ún náà òun ó ṣètìráyè tó bá tiẹ̀ kéré títí òun ó kọ́ ẹgbẹ̀rún mẹ́fà ti yàrá èyí ni jẹ́ pé ní ọdún kọ̀ọ̀kan a máa kọ́ ẹgbẹ̀rún kan àti igba èyí tí òyìnbó ń pè ní mille deux cents láti ọdún kejì sísìn mélòó la ti rí kọ́ nínú ẹgbẹ̀rún kan àti igba náà a ṣàkíyèsí a rí wípé tá a bá tiẹ̀ bẹ̀rẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ní ọdún àkọ́kọ́ wa èyí tá a bá ṣe ní sìn a ti rí i pé a kọ́ yàrá tó lọ bí ẹgbẹ̀rún kan àbọ̀ èyí tó òyìnbó ní pè ní mille cinq cents èyí ni jẹ́ wípé àwọn ọmọ tá a gbà láyè àti kọ́ ẹ̀kọ́ tá a bá wò wọ́n jù á rí wípé ẹgbẹ̀rún ẹgbẹ̀rún tá a rí ń bẹ̀ tó bá dín ní ọgọ́rin díẹ̀ ní òkú ìjọba tíra yìí ń bẹ̀ láti rí àwọn tá a bá sì ń pé à ń kọ́ yàrá ni ìjẹ́ ìjókòó àwọn ọmọ ó ti wà ń bẹ̀ lẹ́ẹ̀kan náà èyí ni ò dí rí ìjọba tíra yìí látara pé káwọn ọmọ kí wọ́n lọ lẹ́ẹ̀kọ́ èyí náà ẹ̀ ṣàìmọ̀ wípé látẹ̀yìnwá lọ tẹ́lẹ̀ àwọn ọmọ ń lọ ilé ẹ̀kọ́ ẹlòmíín lọ tí òrówó jẹun ẹlòmíín kó ń lé pé tó bá ti dé yàrá láti ìgbà tí ó bá fi kọ̀wé ẹ̀ títí yóò fi jáde bẹ̀ kò ní rí oúnjẹ jẹ ẹ sì ti mọ̀ ẹ́ pé ẹni tí ò bá jẹun etí ẹ̀ ò lè gbọ́ràn nítorí inú máa ń yóná kétí tó gbọ́ràn ẹ̀kọ́ tí wọ́n ń kọ kò ní lè yé ìjọba gbìyànjú èyí tá a bá lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá wo gbogbo àwọn iléèwé tí ó ní oúnjẹ nílùú wa níbẹ̀ náà owó tí ìjọba fi sílẹ̀ tí àwọn ọmọ náà mọ̀ fi jẹun àwọn ọmọ tó lé ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún tó dín ní tó bá dín díẹ̀ ni ó dín ní ọ̀nà ọ̀nà báwo ni ọ̀nà sẹ́ńsàn ó dín ní ẹgbẹ̀rúngbẹ̀rún náà ó lé ó lé kò tiẹ̀ ṣe é sọ ìjọba wa ní pé òun ó máa fi mílíà kọ̀ọ̀kan síbẹ̀ tí wọ́n máa fi jẹun títí ọdún lòún fi parí ìgbà tá a wo a ní pé mílíà kan tí wọ́n fi síbẹ̀ ni kò tó fáwọn ọmọ náà lóúnjẹ fún ogúnjọ́ láàrin ọdún kan kò tó fún wọn lóúnjẹ fún ogúnjọ́ láàrin ọdún kan ìjọba wa fi owó fi kún nígbà tá a ṣe a ní pé nǹkan kan ò lè lọ bẹ́ẹ̀ tí àwọn ọmọ ò bá jẹun pàtàkì jùlọ ní àwọn ìlú tí a rí i pé ó kù díẹ̀ kó tó pé ìyàdíẹ wà ń bẹ àwọn ìlú yẹn a gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún ẹ ìjọba ẹgbẹ̀rún eh, mílíà kan tí a bá nínú àpótí náà ìjọba ní pé kò gbọ́dọ̀ jẹ́ mílíà kan láàrin ọdún kan a sọ di mílíà méje odidi ẹ̀ mẹ́fà àbọ̀ odidi ẹ̀ ẹ̀rí tá sì ṣe bẹ́ẹ̀ títí fún ọdún márùn-ún ìjọba náà ẹ̀rí pé àwọn ọmọ wọn ti ń jẹun léèwé lé nísìnyí àwọn ọmọ ti ń jẹun wọ́n ń jẹun lọ́kọ̀ lójúmọ́ ní ẹ̀ẹ̀kan wọ́n ń jẹun àwọn òbí mi nílùú mi àwọn náà tún gbìyànjú àwọn náà fi tiwọn náà fi kún ìlú mi wà tí a rí wọn wípé àwọn náà ní àárọ̀ wọ́n máa ń fún ọmọ ní kókó mu kó tó di pé wọ́n jẹun ọ̀sán ìjọba ti ṣe èyí nì ìjọba ò sì ní dáwọ́ dúró ìjọba ní pé tá a bá fi rí ọdún márùn-ún ọdún mẹ́rin sísìn èyí tá à ń pè ní deux kó tó a ní pé ní ìwọlé tí ń bọ̀ yìí ìjọba ó gbìyànjú ìjọba ó gbìyànjú yóò tún fi kún àyè tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ìjọba ṣe yìí ni ó yẹ kí ẹ̀yin aráàlú kẹ́ mọ̀ pé ìjọba náà ó tẹ̀ ń tira yìí a wá sọ̀rọ̀ nísìnyí pé àwọn ọmọ wọn ò lólùkọ́ àwọn tó wà ń bẹ náà pàápàá ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn báwo ló ṣe jẹ́ sí ẹ̀kọ́ náà ajó péye ìgbà tá a tún ṣe ìwádìí lérí a rí pé ẹ̀kọ́ wa ní ìlú wa ó kù díẹ̀ kó tó ìgbà àwọn àlejò míì tí wọ́n bá wa wò ó ibi tí wọ́n gbé wa sí nínú àwọn ìlú míì tó yíká wa ọ̀nà wa jìn púpọ̀ àwa gbìyànjú wa ní pé àwọn tí ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ náà tí wọ́n ń pè ní olùkọ́ á kọ́kọ́ ràn wọ́n lọ́wọ́ á fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tíṣẹ́ náà tó fi yé wọn sí dáadáa á ṣèyí gbogbo wọn ló gba ìdínilẹ́kọ̀ọ́ gbogbo wọn ló gba ìdánilẹ́kọ̀ọ́ láàrin ọdún kọ̀ọ̀kan a máa ń kó wọn jọ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tí wọ́n fi gba ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni àti àwọn nǹkan míì mèremère tá a tún gbé ṣe nípa ti pé ká dúró tì wọ́n nípa ti pé ká ràn wọ́n lọ́wọ́ nípa ti pé ká mójútó wọn ẹ̀yin náà rí i wípé ǹgbà tá a ṣe ẹ̀zàmẹ́ àkọ́kọ́ ìdánwò àkọ́kọ́ ní ọdún 2007 ẹ rí pé àwọn ọmọ tó yege ní ìdánwò ẹ̀mí ìgbà tá a wá ṣiṣẹ́ pẹ̀lú wọn tá a tì wọ́n lẹ́yìn tá a bá wọn ṣe ọdún tó tẹ̀lé ẹ̀yin náà rí i pé ogún tún lé sí wọn kò lérí ogójì wọn di ọgọ́ta ó lé díẹ̀ tí wọ́n kọjá a wà lẹ́nu iṣẹ́ náà títí dì sín ọdún tí ń bọ̀ nísìn èyí tí ń bọ̀ nísìn pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú àṣẹ àwọn alálẹ̀ ìlú wa ọlọ́run ó fún wa ṣe wàhálà tó wà lẹ̀ yìí á borí rẹ̀ ilé ìwé náà yóò bẹ̀rẹ̀ padà èyí tí a rí lọ́dún tó wá lọ tó jẹ́ pé àwọn ọmọ nínú ọgọ́rùn-ún a rí bí ọgọ́ta tó kọjá ní ọdún yìí á tún tẹ̀síwájú ni bó ti wù kó le tó á tún lé lérí nínú ọgọ́rùn-ún ọgọ́ta ni á tún ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn olùkọ́ náà à ń bẹ̀ wọ́n à ń bẹ̀ wọ́n à ń bẹ̀ wọ́n kí wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn à fi ọlọ́run fi bẹ̀ wọ́n à fi alálẹ̀ ìlú náà fi bẹ̀ wọ́n kí wọ́n má sún ìjọba títí débi tí kò ní ìjọba tí ọba ò fẹ́ torí ìjọba kan wà nílùú kó má rí wàhálà kó má rí dààmú kí wọ́n fiyè dénú kí wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn tí wọ́n bá padà sẹ́nu iṣẹ́ wọn á máa jọ ṣàṣàrò á máa jọ ṣiṣẹ́ wa ìwọ̀nba tí mo lè sọ fún yín kéré nínú nǹkan ìlú wa níwọ̀nba ìwọ̀nba díẹ̀ ṣẹ́hún náà nìní kẹ́ gbà bẹ́ẹ̀ èyí tó kù náà à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú ìrànlọ́wọ́ gbogbo yín níjọba ń fẹ́ ẹ̀rànjọba lẹ́yìn kò ní ṣòro fún wa o mo fọlọ́run bẹ̀ yín.